tèmi tilẹ̀kùn mọ́ bànújẹ́ ọlọ́run nínú àwọn ọ̀run ọba mi lànà ọba mi lónìí ọba mi títí ayé àìnípẹ̀kun kábíyá ò màmá sí olódù ọmọ rẹ̀ wọ́n ní yíbò àpè ọ́ ní ìṣínéke haúsá àpè ọ́ ní ubangiji yorùbá àpè ọ́ lólùgbàlà mẹ́bí wọ lọ́ba tó ní the subscription kó tó mọ ohun tí ń ṣẹlẹ̀ nílé ayé àrínú ròde olùmọ̀ràn ọkàn bàbá mi fàkíyàfàkíyà ọjí kan lù kan pa ọ̀pá kan wò kan yè ọlọ́run mi tó lọ́kàn rìn kése mo ní bàbá mi tó ní kọ́kọ́rọ́ ọlọ́run àwọn ọlọ́run tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ṣílẹ̀kùn ayọ̀ tèmi tilẹ̀kùn mọ́ bànújẹ́ ọlọ́run yanu ayérayé tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ọlọ́run àwọn ọlọ́run àrí ìró àlá ògbọ́mọ oníjà kẹrù òbò oníjà ọkùnrin ogun bàbá tèmi nìkan ṣoṣo ẹ mọ èmi máa personalize ẹ ní kí ló ṣẹlẹ̀ kí wọn náà ya personalize ẹ kó sọ tiẹ̀ ọlọ́run àwọn ọlọ́run ẹ mo gbé ọ̀gá ìwọ ló ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì mo ní o ṣílẹ̀kùn ayọ̀ fún mi lénìí kó o sì tilẹ̀kùn mọ́ gbogbo ìbànújẹ́ pátápátá ṣílẹ̀kùn ayọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ tèmi tí wọ́n ti darapọ̀ mọ́ mi lórí ètò lénìí kó o tilẹ̀kùn mọ́ gbogbo ìbànújẹ́ inú ilé ayé wa náà ni ó náà ni àdúrà tí mo mú sẹ́nu lóore ní kí wọ́n máa fi yẹn kí yín káàbọ̀ kí n máa fi kí yín kó àmójúbà ọkọ tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tiyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́tì gọ́gọ́ tí ò ṣe wọ́t tí ò kọ́ mọ̀ ẹ sì mọ̀ pé tí n bá ti dé báyìí mi àti àwọn gbajúgbajà làjọ máa ń dé ṣẹ́rí gbajúgbajà táàjọ sọ̀rọ̀ léèní wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ń digbí ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ mọ̀ orí ojú tiwọn. níbà ọ̀rọ̀mọ̀ràn kékeré tí mo máa fi ṣì wá létí inú òun náà ni mo pè ní mo pe àkórí ẹ̀ ní kọ́kọ́ ṣe léyìí tó tọ́nà kó o tó ṣe ìdá míì ṣíṣe léyìí tó tọ́ ó pín sí oríṣiríṣi ọ̀nà bó o bá ṣe léyìí tó tọ́ ìwọ gan wàá rí i pé àti túwá máa ṣe léyìí tí ò tọ́ kò ní yá mọ́ ẹni ìṣàwò ìwọ jẹ́ baálé ilé o ò sì tọ́jú ilé àwọn yóò sí àti yúnú ló ń tọ́jú nígboro ṣé èyí tó tọ́ ni èyí tó ń ṣeun ìwọ jẹ́ ìyáálé ilé o ò tọ́jú ọkọ o ò tọ́jú ọmọ gbogbo òde eré pátá ni wọn ò ti rí ọ wọn mọ gbá ah, gèlè one thousand naira ni wọn mọ gèlè one million naira la máa wọ lọ́pàá pàtì ẹ̀ ebi àti àwọn ọ̀rẹ́ mi gold two fifty thousand la máa wọ ààrẹ mi ṣe tí a lò ń bá kí hmm. o ò sì kọ́kọ́ máa ṣe eléyìí tó tó ná gbogbo eléyìí tó kù díẹ̀ káàtó tá à ń bá kiri tí ò nítumọ̀ òun lòún lé ká ìwọ jẹ́ ọmọ tí wọ́n fi sílé ìwé kàkà kó gbájúmọ́ ilé ìwé tí wọ́n rán ọ lọ àárìndé òru ló gbájúmọ́ pàtí kan lórí ẹlẹ́ẹ̀kejì gbogbo jọ́ìntì ìwọ ló mọ̀ ọ́ gbogbo kílọ̀bù ìwọ ló mọ̀ ọ́ ṣé o ti ṣe léyìí tó tọ́ná kó o tó bẹ̀rẹ̀ sí ní wá ìdàkejì káàkiri dákun gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lóore ní ẹ jẹ́ ká kọ́kọ́ máa ṣe léyìí tó tọ́ nítorí gbogbo ẹni bá yó tán títún wá bẹ́kùnbẹ́kùn káàkiri àfàìmọ̀ kó má rí ti ń wá nídìí akọṣu nídìí ewùrà ìwọ baálé ilé tí tí ó wà nínú ilé ò tí tó ọ ò tí rí inú ilé tọ́jú tó o sì ń gbé àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo káàkiri níjọ́ ìkan bá kù mọ́ ọ lórí yóò kù díẹ̀ kí n máa fẹnu mi sọ èkejì wọn pé wọn kì í gbọ́ búburú lẹ́nu abọ rẹ̀ ẹ jẹ́ ká máa kọ́kọ́ ṣe eléyìí tó tọ́ ní gbogbo ibi tá a bá ti bára wa orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ṣì lórí Kaftan television yorùbá tí ẹ jẹ́ òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rájò nígbà tí n bá fi padà dé èmi àti àlejò mi lájọ dé gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ mi lé ní ẹ má lọ síbi kankan torí pé tẹ̀lé àdùn àtúnṣe kínni àtúnlárinrin ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi sọ fún alẹ́ ẹ̀kọ́ mọ́ lórúkọ tèmi ọlá ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣọlá fún mi aláṣàkẹ́tì gọ̀gọ̀ tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rí àlejò mi tí mo lọ fi gbé sórí ìjókòó wọ́n ti wá ń kàlẹ́ báyìí wọ́n ti wá dégbé ẹ káàbọ̀ sórí ètò àlejò mi ẹ káàárọ̀ mà olóòtú. Ah, <laughs> èmi sí sixty ẹ káàárọ̀ mà kẹ wọn ni wọn sọ olóòtú kí ló ń ṣẹlẹ̀ ọmọ ẹ̀dá ẹdẹ káàárọ̀ <laughs> kí ló ń ṣẹlẹ̀ náà àwọn ọmọ mi àwọn ọmọ mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ ṣọpù náà ẹ ṣọpù kòró wà ní <laughs> kòró ìsì ẹ ẹ pẹ̀lẹ́ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ yára lè ti rí bó ṣe máa lọ lórí ìṣẹ̀lẹ̀ nípa àdùn alárinrin àtúnṣe kìnìún àtúní gbọngbọn nínú nítorí àlejò tèmi tèmi ẹ ti ń rí ojú wọn ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ mọ̀ wọ́n dáadáa ẹ tí ì mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n bá sọ̀rọ̀ dáadáa ẹ máa wá ní bọ́bọ́ yẹn ni ẹ má wọ̀rí àlejò mi ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn ará àlejò àlè. alọ́ba fresh bá ṣe ń wá òre lóore ń wá wa àìtí wá pàdé òre ẹ̀dá da láìmọ̀ ṣe lójú ọmọ aráyé ọjọ́ ta bá ti wá pàdé oore ẹ̀dá dẹni ìyá dẹni ẹ̀yẹ wà ee sọmí dẹni ẹ̀yẹ ọlọ́run dákun ṣàánú mi ò wà ee orúkọ tèmi ni Ganiu Alọ́ba Oyèmọ́milára tí àwọn ayé mọ̀ sí Alọ́ba Fresh. Mm. Fresh ah, ohun yẹn bó ṣe jáde orin ohun yẹn ó ring bell wọ́n ṣe gbàùn gbàùn gbàùn gbàùn gbàùn sí mi létí. alábàámọ̀ ní nínú àìní la ti ń ríná nínú àìní la ti ń jẹun nínú àìní la ti ń ráṣọ wọ̀ la ti ń rówó ná a sì máa rí un sátún bàríwá wá wàlílà wá sí mọ̀ọ́rùn jàfàrà ẹ̀kọ́ lìrùn sáwà ti dá màdáwù àlùmáyé alimalaika alóòlájà wa lókè lókè à eh. Eh. ohun yẹn ó ti yé yín jẹjẹ. ẹ̀yin la rí wẹ́rẹ́ báyìí ẹ̀yin la rí wẹ́rẹ́. ẹ bá ń wo àwọn yorùbá fi yẹn dáadáa hmm. ohun yẹn máa wà fàmílà sí mi. in fact ó ti ń já sí mi létí ṣùgbọ́n ẹ ń ṣe báyìí àlọ́ba fresh ẹ sọ gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe pátápátá fún wa láì yọ̀yọ̀ kan sílẹ̀. Hmm, mi níṣẹ́ mi jù ṣe orin lọ. Hmm but mo kàn ní studio máa lọ rìkọ́dù fáwọn olórin ẹgbẹ́ mi nílé bírú àwọn. ẹ ní mobile studio. mo ní mobile studio tí màá gbé sínú mọ́tò mo gbé lọ bá wọn lé ni. ìyẹn ni iṣẹ́ tí mo lè fún mi ṣe. yàrá yà àwọn olórin wo lẹ máa ń rìkọ́dù rẹ. ah ọmọ ìyá mi gangan ni ẹ dárúkọ wọn. q dot. bàbá nìyẹn. gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ mo ah. dẹ̀ ń rìkọ́dù fún bàbá mi àgbàkin abọ́bagún àgbógbólẹ̀ yorùbá mm. òbésèrè ah. pàpàtọ̀ sí rẹ̀ bàbá ní ẹ̀ ọwọ́ méjì fẹ́ nìkan bàbá à ń wáyé lórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ̀dẹ̀ wà náà ẹ̀dẹ̀ ah. jọ́ ni àwọn bàbá sọ̀rọ̀ bàbá náà ṣé ká fi ẹ gbàgbé Ma bá ká filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ màá bá láyé sọ̀rọ̀ àbàsídó. àjọ wà bí bẹ́ẹ̀rẹ̀ àtẹ̀wà gan ni. ẹ ẹ ṣọ ẹjọ wà bí eyín àtàwọn. bí domi àtẹ̀yìn. ẹ wá jọ ń kóra oúnjẹ rush rush <laughs> bàbá orí yín wà bẹ́ẹ̀ ọwọ́ méjì sẹ́ni kan akọni bàjẹ́ akọni bàjẹ́ àmàlẹ́ tiyín lórí ètò ìjíròrò òwúrọ̀ alọba fresh alọba fresh àwọn tí wọn ò mọ̀ yín lé mm. wọn ti gbọ́ ohun ah, yẹn ohun yẹn bẹ́ẹ̀ ṣe jù lẹ́ẹ̀kan ti mọ̀ pé ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀yin lẹ́wà ní ẹ̀yìn orò tí fi ń ké omu omu mm, owó owó. Mm. ń bu yín lórí ètò lẹ́nu. ẹ máa bù mí ẹ máa bù mí o. ẹ bra ẹ bù mí ẹ bra ẹ bù mí màá bra ẹ bù mí ẹ mọ̀ jẹ́ kéèyàn gbọ́. <laughs> ṣé ẹ jàre ó ti tó bí ọdún mélòó tẹ̀ ti wà nídìí à ń kọrin. ah ẹ wo o lè pẹ́ díẹ̀ o hmm. but. Hmm bí year two thousand ni mo bẹ̀rẹ̀ orin year two thousand. ẹ̀dọ́ náà ẹ̀dọ́ náà ẹni ó ti pẹ́ díẹ̀ o mm. but mo ṣe ṣe but yẹn mo rò pé máa sọ pé but bíyà bíi five years ago year two thousand ogún <laughs> ọdún wà lẹ́yìn o. year two thousand gangan ni mo bẹ̀rẹ̀ orin but mi láìkí máa sọ síta. ẹ sọ ẹ sọ bọ mo kàn mo kàn mo kàn fẹ́ sọ ni bọ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní di microphone mu tí mo face crowd mm. year two thousand and two ẹ ṣáà ń gbé mi ẹ ṣáà ń gbé mi nígbà tó pé bọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí fúrẹ́ká mo gbé sọ pé yà two thousand two thousand ten àti two thousand fifteen ah. bẹ́ẹ̀ ṣe rí jáńjálá ẹ̀ náà. ọjọ́ àbòkí ti pẹ́ńsábò bọ̀ kábíyèsí ọlọ́run ẹ mọ̀ pé nígbà mi máa ń wà hmm. ọlọ́run máa ń fihàn pamọ́. Hmm. fún ògo láti ráyè fọ́ọ̀mù fún ògo láti torí dáàdì mi olórin ni o mọ́mì mi olórin ni àwọn méjì jọ fẹ́ra wọn èmi nìkan mo kọrin nínú fámìlì mi ah. so <clears throat> mo face àwọn kankan hmm. but ìgbà yẹn àwọn èèyàn ọlọ́run fi hàn ọlọ́run fi mí pamọ́ ni mo mọ̀ pé tó bá pé táìmì tó yẹ kí n ti blow gangan gangan tó yẹ káyé ti rí mi hmm. ọ̀tá mi máa ti lọ hmm. máa ti kú oṣù ọ̀ but. a dúpẹ́ fọlọ́run ẹ jẹ́ ń béèrè báyìí ẹ ní láti ya twenty twenty eh, mm. two thousand twenty oh oh lẹ ti ń kọrin kí lẹ ṣe wá bára yín nídìí iṣẹ́ à ń kọrin. kí ni. kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ à ń kọrin. Hmm, nígbà kan wà tá a máa ń lọ sílé kéwú hmm. máa ń ṣe bí àwọn ìyá kálẹ̀ o wàá dàgbà wàá darúgbó táìmì ẹ̀ máa ń kọ fújì hmm. máa ń kọ fújì mo ṣáà máa kọ fáwọn èèyàn káàkiri nínú àdúgbò so wọ́n máa ń fún wa lówó kíní ẹ̀ wá lọ táìmù ẹ̀ mọ̀ wá primary school ni kíní ẹ̀ wá lọ lára mi nígbà tí mo wá wọ bí abí mo wọ́n ti yẹ̀ yẹn mọ́ṣá so aṣá ń mo ṣáà máa ń ṣe díẹ̀ díẹ̀ ibi tá a bá ti ń lọlé kéwò àwọn nǹkan tí àwọn àfáà máa ń táwọn máa ah, ó kàn ń jí gbogbo ẹ̀ padà ni ó yẹ yín ó kàn àtìgbà yẹn báyìí bí mo ṣe píìkì ni mo ṣáà ń kọrin so wọn jẹ́ aláwọ̀ mi ẹ mọ̀ pé kò sóbi tó máa fẹ́ aláwọ̀ pé kọ́ ọmọ náà ń kọrin bẹ́ẹ̀ni àgàgà àwọn òbí wa àtijọ́ àwọn òbí wa ayé àtijọ́ so àwọn ìyá mi ò aláwọ̀ mi èmi náà ṣàkàn rọ́ọ̀fù gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni hmm. so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tó jẹ́ di pé mo ń lọ sí ṣò hmm. tí mo jẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní mówó díẹ̀ díẹ̀ wálé. Hmm. ó ti ń dọ̀bẹ̀. ó ti ń dọ̀bẹ̀ so mọ́mi mi rí mi nínú orin kan gbà kan olófòfò yẹra afẹ́sọ̀rọ̀ awo àwọn màláìkà ló kọrin yẹn gbà yẹn hmm. ó ti pẹ́ gan wọ́n rí mi nínú ẹ̀ tí mo kàn ń jó tí mo kúrú mọ́lẹ̀ báyìí hmm. tí wọ́n wù báyìí wọ́n ní ah ọmọ mi lélẹ̀ ìkíní kan wọ́n kọ́ fọ́ fọ́ wọ́n fọ́ ah! ah! ìyá fọ́ ìyá <laughs> fọ́ pé ìyá tún ní ìyá tún ní ẹwà ẹwà ẹwà ẹwà wọ ọmọ ẹwà wọ ọlọ́ba òun ọmọ ológo so wọ́n wá ń wò pé wọ́n ṣà ń wọ́n gbà mí láàyè náà táìmì yẹn náà wọ́n ṣà wọ́n pé iṣẹ́ òun ṣiṣẹ́ kékeré mo ń tójú tí wọ́n rí láyé àtijọ́ hmm. pé iṣẹ́ òun ni òun ṣiṣẹ́ kékeré o. Ah. irú orin wo làwọn máa ń kọ. àwọn bíi báyé bá di jàgbá jàgbá jàgbá o àjọ tó bá wọn bá ní fi ń bòra àwọn sọ́ńtì. ẹ ò máa rìn ìrìn <laughs> gbogbo àwọn ọ̀rẹ́ dáhùn dáhùn dáhùn dáhùn dáhùn dáhùn <laughs> so àwọn orin táwọn máa ń kọ́ gbà yẹn àwọn jẹ́ mọ nǹkan tó ju wọn máa ń rí bọ̀ àmì jẹ́ sọ fún wọn pé tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ni. Ah, nígbà tó jẹ́ ìyá tèmi náà jẹ́ lọ́hún tí mò ń bá wọn kọ fújì kiri mo ti kọrin fújì dáadáa mo ti lọ wẹ́dìn mo ti ah. lọ ní ní sẹrímọ́nì mo ti lọ oríṣiríṣi pé kọ́ láàgò mọ́ wa lórí wá lé kọ́ láàgò mọ́ wa lórí ah, èmi ò láì àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an kọ́ náà wà níṣẹ́ gidi aṣọ díẹ̀ aṣọ díẹ̀ kọ́ náà wà níṣẹ́ gidi ká máa sáré gidi ah, oríṣiríṣi àná sáré gbójú apá kan wà nígbà yìí apá kan wà nígbà yìí apá kan wà nígbà yìí mi hmm. wọ́n láàgò mọ́ mi lórí ni hmm. mi ò lè gbàgbé so àwọn nǹkan ẹ̀ wá jẹ́ kó sú mi hmm. so èmi jẹ́ ní etí orin bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ máa ń kọ style kan tí gbogbo ilé ayé ò tí ì kọ rí tí máa wà pẹ̀lú yín fún three days. ẹ máa jí ẹ máa jìráàfù ẹ. máa jìráàfù ẹ gan báyìí máa pàmpà ẹ. bẹ́ẹ̀ wà níléèwé ẹni tó dúró síwòkò síwájú yín ẹ mọ̀ bọ́n ṣe ṣe copyright. <laughs> so bí mo ṣe wà yìí mo máa ń nẹ́tì hmm. music gan nǹkan tó wá mú mi change sí soundtrack <clears throat> òun ni pé mo ní ọ̀rẹ́ kan wọ́n máa ń pè ní lájà láfíríkà bọ̀bọ́ yẹn ó wà lábẹ́òkúta bọ̀bọ́ yẹn òun láìkè obìnrin gan tó bá ti. Hmm. àwọn làjà ẹsẹ̀ wọn nù làjà lọ́ọ̀fù làjà lọ́ọ̀fù. tá a bá wà ní location film tàbá àwọn location film bọ̀bọ́ yẹn ó máa pe tó bá rí àwọn obìnrin bíi mẹ́ta tó lè forin tàn a máa kọrin òrékelẹ̀ wà mí dà ta ló bá mi rí òjò ìfẹ́ ti rọ̀ mi lórí o àá fìlà máa wo bẹ́ẹ̀ ni mo dé gèlè máa wo bẹ́ẹ̀ ni a máa kọrin ẹ fáwọn obìnrin yẹn inú a máa dùn a máa ní ìwọ máa bá mi ṣe backup jọ <laughs> ìmọ̀ máa bá ṣe máa bá ṣe backup yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ bí mo ṣe bí mo ṣe káàṣì ẹ̀ nìyẹn. Hmm. bẹ́ẹ̀ ṣe káàṣì orin nìyẹn. bí mo ṣe káàṣì soundtrack yẹn láti ibẹ̀ ni ẹ mọ̀ pé. ẹ dúró ibẹ̀ láti gbé gbà bá dé torí mo fẹ́ gbọ́ dáadáa mo sì ẹ̀tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè nípa làjà tẹ̀sán náà. nípa làjà tẹ̀sán ṣùgbọ́n ẹ jẹ́ àdúgbò lòun mo fẹ́ kẹ́ ẹ díẹ̀ àtìgbà tẹ́ ti dé ǹjẹ́ mi <laughs> mo fẹ́ kẹ́sì mi díẹ̀ ká lọ fẹsẹ̀ ó ní mo lè fẹ́ ká lọ wò nílé ká fi fẹsẹ̀ ṣé orin tèmi àbí. bàbá àjọ orin yín. wọ́n ní wọ́n wá mi kiri ìbàbá wọn mọ no pint no bra no pint no bra alọ́ba fresh sákàrà máa pọ́nbele ìbala júbele pọ́nbele ìbala mo dé mọ́ gbangba mo ré wọn o eh, kàrímọ́ ni mo ṣẹ̀hún kọ́ bá mi là á síbẹ̀. ó yànà mo ré wọn alọ́ba ni mo ṣẹ̀hún wàyídì ni mo ṣẹ̀hún táíwò ni mo ṣẹ̀hún ó yá sọ pé ah. <laughs> àkóbá àdábá kọ́lọ́hún má járí ẹ ṣàmì àkóbá àdábá ọlọ́mọdé àti ẹ̀lérí ó jìnà sí wà pátápátá ó jìnà sí wà pátápátá báyìí báyìí tù rádàrádà àlejò mi ní kárẹ̀ wo kílẹ̀ pẹ̀. wọ́n wá mi alọ́ba fresh wọ́n wá mi wọ́n wá mi o. lámẹ́ àbẹ̀ níbo. everywhere torí ohun mi làwọn èèyàn máa ń gbọ́ mo fèsì mi abẹ́rẹ́ ọlọ́run torí ẹ̀ lèmi gan ṣe gbé yín wá ah, kíkà tí ẹ̀ rí fèsì kọ́rí fèsì wa o kárí fèsì ohun tí wọ́n ń dún tí ń dùn wọ́n ń wá mi. wọ́n ń wá mi alọ́ba fresh wọ́n wá mi. ó dà ẹ̀yin ará lè àlejò mi ní ká lọ wo wọ́n ń wá mi láti ọwọ́ alọ́ba fresh. tá wọ́n máa gbé ńbẹ̀ ẹ kú kalẹ̀ ẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tiyín nígbà tí àlejò mi ti ní ẹ ti mọ̀ pé àrà ọ̀tọ̀ náà ni bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn wọn nínú ilé lẹ́mi kan kó wọn jẹ rọ́ṣọ̀rọ̀ṣẹ̀ nínú ilé àkótó wa ń bí wọ́n sì wá ń kalẹ̀ wọn wà níbí àlejò mi ẹ kú kalẹ̀ ọwọ́ ni mà. ń ah, wá yín lámẹ́. ó ń wá mi o eh, eh, ah, eh, wọ́n fẹ́ mọ fèsì yẹn o ohun yẹn ló kàn máa ń gbọ́. <laughs> ọ̀gá a sì ti wá rí yín lẹ́nu àtòrí ẹ̀ la ṣe gbé yín wá ní Kaftan television yorùbá a ní ohun tó máa ń dùn tó máa ń dùn tó máa ń dùn yìí ká tiẹ̀ rí ojú yẹn gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin àgbáláyé àlọ́ba fresh eléyìí o the voice behind the soundtrack all the movies tẹ́ ẹ máa ń wò ẹ pé Ọdúnládé rèé ẹ mọ̀ rí ah. mú ìwà Adémọ́lá rèé ẹ mọ̀ rí kínní kan ẹ mọ̀ rí ṣègbọ́n ẹ mọ alọ́ba fresh lójókòó yìí gbogbo àwọn orin tẹ́ ẹ láìkì yẹn kì í ṣe irú orin kan báyìí o táwọn kan kì í sẹ́yìn kì í sọ̀hún yìí o mm, mm. irú orin kan báyìí táwọn ní ẹ̀ ṣe eré Yorùbá wọ́n ṣe wá lo ọkọ àtìyàwó ti fẹ́ nọra wọn pa àwọn gbọ́n ah ó màmá ọpá ni. <laughs> pa obìnrin yìí ni <laughs> pé ah. irú soundtrack wo wá lè léyìn ah, ọlọ́run <laughs> kì í ẹ̀ ni alọ́ba fresh mò ń kọ mm, àwọn soundtrack tó ní ìmísí tó ṣe kìmí báyìí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tún gbọ́ soundtrack gan ẹ̀ tún máa kọ́gbọ́n nínú ẹ̀ alọ́ba fresh ẹ̀ sanwó ìpolówó ọjà tí mo ṣe. kí lẹ sọ. ẹ sanwó ìpolówó ọjà tí mo ṣe. àjọ wà ní. àjọ wà ní <laughs> ẹ má wọrí. kí fọkàn balẹ̀. kí fọkànbalẹ̀ kí fọkànbalẹ̀ ẹ̀hẹ́n sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ṣe bára yín nídìí iṣẹ́ orin mm. bóyá kẹ́gbẹ́ ní apá ibi tẹ́ ẹ dé lẹ́ẹ̀kan kó tó di pé a lọ sílẹ̀ agbára. so ẹni tí mo pè ní lájà láfíríkà yẹn mm. tó bá ti ń kọrin yẹn a máa mm. fi tàn án mọ́ yẹn èmi dẹ̀ kẹ́rì a máa sọ fún mi alọ́ba ìwọ náà àlàyé ni ẹ ìwọ náà wàá kọ́ máa bá mi fóun yẹn kí n díẹ̀díẹ̀ ká lè máa fi tàn án mọ́ yẹn mm-hmm. ká lè mm-hmm. máa fi. ìwọ̀n ẹ so táwọn tèmi náà bá ti fi backup yẹn sí gbogbo a máa dùn ẹmọ yẹn mọ ilé tí àwọn ọmọ yẹn mm-hmm. so ibẹ̀ mo ti gẹ́ẹ̀nì soundtrack yẹn hmm. ó ti wá jáde láti ibẹ̀ soundtrack yẹn mo á lọ ń bá àwọn mákẹ́tà hmm. lóríṣiríṣi pé ah, ẹ sà o ṣe fún mi láǹfààní àti dárúkọ èèyàn tó ń ọ̀tì nígbà yẹn ẹ dárúkọ wọn ẹ dárúkọ wọn mm, Tọ́pẹ́ Àlàbí àǹtí mi so hmm. àwọn ni wọn ọtí táyì yẹn. ẹyin nǹkan tẹ́ ẹ lọ sí ń gbà wọn rántí o tẹ ẹ máa ń ṣe ń gbà wọn tẹ bá ti dọ́dọ̀ àwọn mákẹ́tà ẹ pé òun kan ní ju ọgbà àlàbí lọ irinṣẹ́ ló ń dà mí láàmú. èmi ò ṣe bẹ́ẹ̀ o èmi kan máa ń sọ nǹkan confidence tèmi kọ́ ni ni pé nǹkan tí mo fẹ́ ṣe mm. ó ṣọ́ọ̀fù mi pé ó máa dáa mm. mo ń wò bí èèyàn kan ti ṣe èèyàn kan ti wà ń bẹ̀ o ò bá ṣe ti tiẹ̀ mo mọ̀ pé tí má ti lè wo fíìmù yẹn tí mo ti kọrin sí i mo mọ̀ pé mo jẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé YouTube pé wọ́n ń kọ́mẹ̀ntì nípa mi pé hmm. mi ti gbọ́ bad thing nípa mi rí o ọlọ́run ni o hmm. èmi ò kí ń wo bí àyàn kan ti ṣe pé ó ti kò sí nǹkan tó kàn mí àbáṣe hmm. competition mo mọ̀ èmi kí ni ẹ èmi kàn sọ fáwọn ará ilé ni o bí àwọn èèyàn tó bá ń kọrin bíi tèmi mo ń wo bí ẹni yẹn pé ó ti o bá ti ra lé one billion lórí nǹkan tó ń ṣe kò sí nǹkan tó kàn mí o mo fẹ́ ṣe tèmi mo fẹ́ ronú yẹn pé kí ni mo mọ̀ ọ́ ṣe ni hmm. so màá lọ bá àwọn mákẹ́tà yẹn pé ẹ sàmú lè kọrin sínú fíìmù nìkan wọ́n máa ní ẹ tó bá dọ̀la wá tó bá hmm. dọ̀tún la wá mi lè ka yọ ọdún. bó bá dọ̀la yóò tún dọ̀la. ọ̀la nítorí ẹ̀ mú kẹ́ fọkàn mi sọ́dọ̀ ọlọ́run pé. bẹ́ẹ̀ ni àní ká mọ̀ fọkàn wa sọ́dọ̀ ọlọ́run. ìwọ ló mọ̀ mí ìwọ ló mọ̀ mí ìwọ ló mọ̀ ohun tí mo fẹ́ jẹ́ hmm mo jẹ́ gbọ́kàn mi sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ yẹn ni mo kọ sùn hmm. mo ti sùn lọ́gán bí aláyé kan ṣe pè mí nìyẹn pé alọ́ba wọ́n fẹ́ ṣe soundtrack kan wọ́n fún èèyàn kan ní thirty thousand ó ní ẹni yẹn lòun ò lè gbà hmm. ṣé wàá máa gbà á tiẹ̀ hmm. mo ní máa gbà iṣẹ́ kí ni mo gbà bí mo ṣe lọ nìyẹn o bá lọ gba fíìmù yẹn bá kọrin sí fíìmù yẹn ah, mo ti gbàgbé táìtì fíìmù yẹn ó ti eh, pẹ́ díẹ̀ mo ti gbàgbé fíìmù yẹn ṣá so lọ́ bá gba thirty thousand lójú mi lójú koro ojú mi báyìí mm. wọ́n jẹ́ kó five thousand naira lé mi lọ́wọ́ pé gbà kẹlọra malawa àbí kẹlọra yọ ah, wọn ní lọra malawa <laughs> wọn ní yọ studio ẹ ń bẹ àtòwò mọ́tò ẹ àtòwò iṣẹ́ ẹ. Ah, ah. ṣé five thousand naira ṣó ya owó studio nìkan gbàgbà. ẹ mọ̀ pé ajunilọ́lẹ̀ juni nù gbà mí hmm. so ká fo bẹ̀yẹn so nígbà tó yá mo ṣáà tún mo ṣáà máa ń ṣe àwọn soundtrack yẹn díẹ̀díẹ̀ ẹlòmíì wọn ti ń fún mi lówó èmi náà ṣáà ń ṣe pé káyé lè rí mi hmm. kọ́ tiẹ̀ máa gbóhùn mi. <coughs> bẹ́ẹ̀ni. ó wá lọ́jọ́ kan mo sùn so bí èèyàn kan ṣe ń pè mí nìyẹn kíkan kíkan kíkan kíkan kíkan òkè ẹni náà ni bó ṣe ń pè mí kíkan kíkan nìyẹn wípé alọ́ba òun níṣẹ́ kan tó ń fẹ́ kó sáré wá ṣe é sìn hmm. òun lọ́lọ́run fi fàlùbáríkà síṣẹ́ mi. kábíyèsí ọlọ́run òun ni fíìmù yìí ni àìná bá sì jẹ́ hmm. àìná ó bá ṣe jẹ́ àìná ó bá ṣe jẹ́ o iṣẹ́ òkúkú dédé ṣẹ́ ọmọ ẹ̀dá àdámọ̀ ló fojú ẹwà gun gbàgede nítorí àtìlà òye àìná ó bá ṣe jẹ́ o fíìmù hmm. yẹn <clears throat> tí mo gba soundtrack fíìmù yẹn náà bó ṣe fún mi gbà yẹn náà ni. Hmm. wọ́n tún ṣe ṣe bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ èèyàn kan apá apá lórúkọ ẹni ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ajíbìkẹ́ náà so bọ́n ṣe fún mi ní owó yẹn mi láì lọ ṣe fíìmù yẹn báyìí èmi ṣáà ń wá igá láti ṣiṣẹ́ torí orin ó máa ń ó máa ń ó máa ń gún èmi gan ni <laughs> orin yẹn ń gún mi mo ṣáà kí n ṣáà tiẹ̀ ṣe kí n ṣáà tiẹ̀ ṣe orin yẹn orin lè jẹ́ ẹ̀sùn ah mo ṣáà ṣe soundtrack yẹn báyìí tó rìlíìsì fíìmù yẹn síta báyìí gbà tí bá ń lọ títì màá máa gbọ́ màá máa gbọ́ táwọn èèyàn ń wo fíìmù yẹn bóyá mò ń lọ bí ábì kan. ẹ máa gbóhùn ara yín. máa kọ́ máa gbóhùn ara mi máa ní ah, ah, ṣé bí èèyàn ṣe ń ṣe oríire lélẹ́yìí <laughs> torí ábọ̀mù tí mo kọ́ ṣe ń gbà kan ní um, o oh five yẹn ábọ̀mù yẹn náà kò sí agbára ni ah mo dúpẹ́ lọ́wọ́ Lexington Films and Record International ábọ̀mù yẹn mo gbọ́ bíi àìná bá sì jẹ́ tí mo kọra kọrin sí orí ọ̀fẹ́ náà ni mo rí o so mo wá ń lọ nílé olówó kan mo kọjá lọ ní títì lẹ́gbẹ̀ẹ́ ilé olówó yẹn mo kàn ń gbọ́ tó ń wo fíìmù yẹn àìná o bá ṣe jẹ́ mo ní ah mo ní mi ò nágbára láti wọ inú ilé yìí ṣùgbọ́n wọ́n ń gbóhùn mi bẹ̀ ṣùgbọ́n òun yín wà ń bẹ̀ mo ní dájúdájú pé orí ń bẹ fún mi nínú orin yìí nìyẹn pé kí n má relent hmm. Hmm. mo relent o bọ ìgbìyànjú ń bọ̀ so mo relent mo relent mo ṣáà ń ṣe mo ń ṣe kò pẹ́ bá àbọ̀ tó ṣe pè mí nìyẹn ó ní ẹ eh, ó ní ẹ̀dítọ̀ kan wọ́n pe ẹ̀dítọ̀ yẹn ní Olúṣẹ́gun ẹ̀mí dà bó ṣe pè mí nìyẹn pé ah, alọ́ba sáré wá bá mi kọrin sínú fíìmù kan fíìmù Dayọ̀ Amusa hmm. wọ́n pe fíìmù yẹn ní àrọ́bá. Hmm àrọ́bá bàbá tán ni béèyàn dé bàrọ́bá àṣìbàtàn yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì yára gbọ́rọ̀ lọ́ra láti hùwà bàbá ìtàn ni ọgbọ́n la lólé ayé ìmọ̀ la fi ń lòdì ọ̀run àtọgbọ́n o àtìmọ̀ òye ni bàbá wọn òye tí ń ṣọmọ bíbínú adétutù àbí ìwà pẹ̀lẹ́ ó ní tá a bá lọ́gbọ́n tá a yẹ ká ah, so gbogbo kí ni ẹ mú ṣá omi wà lórí mi mú ṣá ń ju gbogbo ẹ lẹ̀ ibẹ̀ ni mákẹ́tà kan mákẹ́tà kan ṣe gbọ́ nìyẹn mákẹ́tà yẹn wá ní ah ọmọ yìí dá o ó ń gbọ́ àwọn yorùbá torí mi hmm. gbogbo ìgbésí ayé tèmi láti ilẹ̀ yorùbá ni mo yorùbá ni mo jẹ́ ní focus lórí ẹ̀ pé máa fi ṣoríire. Hmm, bẹ́ẹ̀ ni àti bí èmi bí. so yorùbá yẹn bí mákẹ́tà yẹn ṣe ń wọ́n pe mákẹ́tà yẹn ní adekas hmm. adekas film bọ́ọ̀yì bí mo ṣe ń deliver àwọn yorùbá yẹn pé ó deep wọ́n wò pé ó dà pé level tọmọ yìí ń gbé ó yàtọ̀ sí tàwọn tó ń gbọ́ àwọn ní àwọn ẹlòmíì tó ń gbọ́ tó máa lù ú pa ni. èmi ò mọ ẹ ó rí i pé Yorùbá ni mo fi ń tú àwọn ọ̀rọ̀ mi tí máa ń kọrin sí fíìmù gan tí máa fẹ́ tú sítórì ìwọ tí ò bá nétí o ò ní gbọ́ Yorùbá yẹn araba ni baba. ẹni abálábà ni bàbá ah nítorí páraba ni baba ẹni abálábà ni bàbá kálábà ó pàdàbà láraba kó lọ gbé fún baba láraba kí baba láraba jẹ àdàbà kó má fún àlàbà ní àdàbà jẹ gbogbo àwọn ẹ̀yin tẹ́ bá jọ ọmọ Yorùbá gidi gan ẹ ní gbọ́ nǹkan tí mò ń sọ so bàbá yẹn ó máa ń jẹ́ gan ní ma ní ah alọ́ba òun láìka àwọn nǹkan tó láti jọ yẹn báyìí. ni bàbá ti sáìn alọ́ba mo ti sáìn mi IB mo dúpẹ́ lọ́wọ́ IB gan àwọn lọ́wọ́ kọ́ build mi láti ilẹ̀ báyìí hmm. IB films àwọn náà wà ní Canada báyìí nísìnyí hmm. IB films àwọn lọ́hún ọmọ ní ọmọ yìí wọn ò fún ẹlòmíì iṣẹ́ wọn kàn ń pọ́ǹpù mi ni wọ́n fún mi láwọn iṣẹ́ gidi àwọn náà lọ fún mi ní. wọ́n ṣe àpọ́ǹpù yín lówó ni. wọ́n fún mi lówó wọ́n fún mi níṣẹ́ wọ́n fún mi lówó wọ́n máa ń tò tẹ̀léra wọn ni ìgbà ìlèmí náà ṣe mọ̀ wípé àṣekínní ìdùn tó bá fún mi níṣẹ́ bí ábí wọ́n lè fún mi níṣẹ́ bí ábí márùn lẹ́ẹ̀kan náà àdọ́bà hmm. ọmọ ìyá mi wàá ṣe fún mi twenty twenty k twenty twenty k lọ́nà èyí tí wá bẹ́ẹ̀ tó bá ṣe sí mi báyìí wàrà àwọlé síbẹ̀ wàrà àwọlé síbẹ̀ àjòkò jẹ́. ó wá gbogbo iṣẹ́ tí mò ń ṣe fún ọ àlùbáríkà ń wọ̀ ni àlùbáríkà ń wo gboṣẹ́ tí mò ń ṣe fún wọn back to back ibẹ̀ náà mo ti ṣe jùgùnú ah! fíìmù ìjẹ̀bú so àwọn fíìmù yẹn náà wọ́n trend àwọn fíìmù yẹn ń gbé mi wọ́n ń gbé mi ibẹ̀ mo ti ọkàn mi ti balẹ̀ pé oore ń bẹ fún mi mi ò relent àdójúkọ jẹ́ pọ̀ so ọlọ́run kò ṣàmì. àlọ́ba fresh ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ ah. ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ ṣùgbọ́n a tún fẹ́ dé òkè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ rajó kílẹ̀ afẹ́ ká lọ wò nílé báyìí ṣórin náà tún ni. n fẹ́ kẹ́ bá mi play fídíò Saheed Osu. Saheed Osu ṣé ẹ ṣe orin ẹ ṣe fídíò fún orin yín tẹ̀yìn kọ síbẹ̀. mo ṣe orin fún soundtrack yẹn torí àwọn èèyàn like movie yẹn gan àwọn èèyàn jẹ́ like orin yẹn gan wọ́n like orin yẹn gan so ìtòwé mo ṣe fídíò kẹ ìlọ ya fídíò soundtrack soundtrack yẹn mo ya tẹ̀sẹ̀ fún fame Saheed Osupa ó dá ìyẹn ara lé àlejò mi ní ká lọ wo soundtrack Saheed Osupa mm-hmm. tí àwọn ṣe tí wọ́n fi ohun wọn ṣe mm. <laughs> tí wọ́n bá padà dé a máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ lénìí àmọ́ pé tímọ́tímọ́ q dot náà ni àlejò mi ah. tá a bá padà dé wọ́n máa sọ bí ṣùṣẹ́kùn bọ́bẹ̀ ṣe bẹ́ àwọn àti q wà ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. Kaftan television yorùbá tí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rọ̀ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ́ ètùtù ìfẹ́ bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ èmi àti gbajúgbajà akọrin sínú sinimá àtọba alọba fresh náà lájọ wà lórí ètò látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò lóòrè ní wọ́n ṣe wá ń kalẹ̀ àlejò mi ẹ̀kú kalẹ̀ a sá lọ. ti ẹ lọ bí kankan èmi àti yín ni léèlè àjọrò pọ̀ ẹ jẹ́ ń gbọ́ ẹ fún mi lóhùn yẹn ohun tó ń lọ nígboro. alọba ń gbá lórí mi bí ọmọ ẹ̀gbá mo máa ń ṣe fún ọ lóní dodo ń gbá dodo ń gbá tún gbá alujo griwo pọ̀ngbá kékékékékékéké sákàràmà pọ́nbélé ibalajú bele pọ́nbélé ibalala o gbọ́dọ̀ ǹsìn yẹn bó ṣe tò tẹ̀lé ra wọn ni sanama dọ́in dọ́in na gbówá ẹ̀ ònà fínrin tani málo málo tárámà dòrò màdídì na gbówá àtòtòmẹ́tò dàgọ́gọ́ jẹ́mọ́ọ̀mọ́ ọmọ òjì àmọ́ ẹsẹ̀ inú ayé inside life no be small thing lélẹ̀ màmá màmá alọ́bànú ni o ah mr wonderful boy dey hustle day and night o no cover no city no ṣingbáyé boy tó dolówó dọlọ́rọ̀ ní street akọ́ṣẹ́ ló ṣe ẹ̀dákùn ẹgbàgbé no suffering happiness in my life my grace my blessing bàbá má jẹun ṣàtẹ́nu mi ò fẹ́ máa gba gálà kí n má lọ máa ṣe gálagàlà kí n má lọ máa fi jíjó gálala báyìí ferrari báyìí bugatti ti máa fi gara. alaba náà. alaba fresh bẹ́ẹ̀ ó kọ àjà ó kọ ó kọ ó kọ èmi gan mo fọ mo fọ mo fọ ó yá kí ló ń ṣẹlẹ̀ alọba fresh ayé má máa dá gbogbo kínní ìjẹ ẹ mọ rántí àwa náà. ẹ máa ṣàánú àánú ah, nínú ìjọba tẹ̀yìn náà. <laughs> Eh, a sọ̀rọ̀ lọ kó tó di pé ẹ lọ sí àlọsílẹ̀ agbára lẹ́ẹ̀kan mm. mo sì ṣèlérí fáwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi wọ́n pé eh, ọlá eh, qdot àti alọba fresh irú àbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin méjèèjì kí ló ṣe jẹ́ tó jẹ́ bàbá rí àlọ́ba fresh níbí àrí q dọ́tì bàbá rí q dọ́tì níbí àrí àlọ́ba fresh báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún wa níṣẹ́jú díẹ̀ ah! ká tó tẹ̀síwájú. ọ̀rọ̀ yẹn ó lọ fà díẹ̀ ẹ̀jẹ̀ àfa ẹ̀jẹ̀ àfa padà nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ bá rí hmm. hmm. olórin tó máa ń gbọ́ good music wọ́n máa ń mọra wọn olórin tó máa ń gbọ́ good music wọ́n máa ń mọra wọn ṣe rí q dọ́tì ó máa ń gbọ́ orin mi kó tó mọ̀ mi èmi náà máa ń gbọ́ orin q dot máa ń wò pé ah, ah, báwo ni bọ̀bọ́ yìí ṣe máa ń deliver báyìí ṣé hmm. bọ̀ra lélẹ̀ ni hmm. bí mo ṣe máa ń wò ó nìyẹn torí mi máa ń láìkẹ́ pé kó lórin máa kọrin lọ báyìí kọ́ wò pé bíbá yìí ló ń lọ kó dẹ̀ yà kó báyìí kó lọ gbàbẹ̀ ọ̀nà ẹ̀yìn yọ hmm. so mo láìkí q dot kan ó jẹ́ nǹkan tó yẹ kó strong orin yẹn ó ṣú ọ̀fun gan so lọ́jọ́ kan èmi àti à ń sọ̀rọ̀ gbogbo táìmù tí máa ń fọ́ máa ń fọ́ gan ni o <laughs> mo á ọjọ́ kan báyìí mo á mo kàn gba nọ́ọ̀bẹ̀ lọ́wọ́ èèyàn kan fún mi jẹ́ ti ẹ̀ pé q dot ẹ̀lú alágbe <laughs> ó dá mi lóhùn dáadáa mo ní alọ́ba fresh ló ń sọ̀rọ̀ ó ní ah olórúkọ yẹn ti sound gan létí òun ó ní ah, ó sound ó sound ó sound kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi ah jẹ́ kí n wá kí n tiẹ̀ wá kí ẹ̀ kọ́ ni òun wà ní kòròdú pé kí n yọjú bí mo ṣe lọ bá ń lé ni ẹ̀ bàtà àjẹjọ́ wà tájọ́ ń tájọ́ ń ṣe fàájì hmm. ibẹ̀ ló kọ̀ ti ibẹ̀ ló ti ó dà pé ó ti ní orin yẹn lẹ̀ mí mọ̀ hmm. inspiration yẹn wá ó kàn ń jùlẹ̀ ni <clears throat> tó bá lówó lọ́wọ́ kó sì dànù ó lè gbẹ́sẹ̀ sókè àlàyé má fa bóyá ń jo yẹn lè ba mú kàn ń tẹ̀ sí ni kó sì dànù hmm. kó sì ó pọ̀ mm-hmm. ògbé alọ́ba <clears throat> yìí kó sì dànù gángan dẹ níyọ ọbẹ̀ báyìí. oúnjẹ ó wà wípé ah, alọba jẹ́ ká sáré múṣẹ́ yìí lẹ̀ mímú yín bóyá ń sọ orin yẹn báyìí tó bá lówó lọ́wọ́ mo kàn fi sí ni kó sì dànù ó lè gbẹ́sẹ̀ sókè kó sì dànù so hmm. ẹ̀hún inspiration àwa méjèèjì ó ń hmm. ó ń bára wọn ṣiṣẹ́ pọ̀ ó ń papọ̀ dáadáa hmm. bẹ̀rẹ̀ ó ti wípé ó dà pé <clears throat> ẹni yìí ó dà pé òun náà ẹnìkejì mi ni ẹnìkejì mi ni so hmm. ẹ mọ̀ bíi pé kéèyàn máa sọ̀rọ̀ sí i pé hmm. qdot ó lè máa sọ̀rọ̀ báyìí pé mo bọ̀ látàáyé sweet onígi hmm. kémi sọ pé látàáyé bàléwà ṣé mọ̀ pé ó sì ń jọra wọn látàáyé kan náà gòwà látàáyé kinní kan látàáyé tipẹ́ látàáyé kéré fínní ẹ àwọn ọ̀rọ̀ yẹn ó kọ́ máa ń ó máa ó wá wọ ah, ó dàbí pé ilé yìí bàbá lọ́ba yìí ó ní làákàyè so láti bẹ̀ lọ relationship wọn ẹ̀ ó tight gan o bẹ́ẹ̀ ṣe ah, bẹ̀rẹ̀ nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn o títí dọ̀la títí dọ̀la àtọ̀túnla àwọn èèyàn máa ń wò pé àbáwọn eléyìí ti jọ ṣẹgbẹ́ àwò ni <laughs> tọrọ wọn ṣe wá wọ̀ báyìí hmm. so bó ti jẹ́ nìyẹn. gbogbo yín tẹ̀ tí ń wá ẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń transaction ń transaction torí àgbẹ̀bù nǹkan fa tẹlifíṣàn yorùbá mm. wọn ní àwọn ò ṣe ẹgbẹ́ awo kankan ah, àwọn ò ṣe ẹgbẹ́ mm, ìmùlẹ̀ kankan gbogbo ẹ̀ náà ojú pé ọ̀rọ̀ wọn ní ẹlẹ́yà tó sì sàǹdìní ni àwo <laughs> ti ra wo àwo ti ra wo la ṣe pàdé láti ẹ bẹ́ẹ̀ ká wá tún ṣe báyìí náà lẹ́ẹ̀kan sí ẹ má bínú ẹ pé mò ń mò ń béèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ yín bọ́dá mi q dot èkejì bọ̀dá mi alọ́ba fresh <laughs> àwọn ayín lórí ètò ìjíròrò òwúrọ̀ ṣé ẹ tún bá wa mú àwọn náà wá. kò sí nàìjíríà báyìí tó bá dé màá sọ létí ẹ. wọn á sì wà ẹ fún ẹ kọ́kọ́ ṣèlérí fún wa wípé nítorí tiyín bọ̀dá mi kí dọ̀tì ẹ wà sí káfíńtà. igi jẹ́gẹ́dẹ́ kúdù sí ìbá rẹ. ọwọ́ méjì ìfẹ́ nìkan má fọ kí dọ̀tí àwa ti akọ ẹ̀jẹ̀ ni kí ló ṣe àwa yìí lórí ètò ìjíròrò òwúrọ̀ kí ló ṣẹlẹ̀. tó tó bá dé màá sọ fún. ọ̀dà aloba fresh nídìí iṣẹ́ a tún mọ̀ pé ẹ̀ ń kọ orin mm. yàtọ̀ sí pé ká soundtrack mm. ẹ̀ tún ń kọ orin hip hop mm. kẹ́ ẹ ṣe kí lẹ ṣe wá ń ráyè kópa tẹ̀ ń tẹ́ ẹ̀ ń lè ṣe hip hop tiyín tẹ̀sí tó ń ráyè ṣe santra. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí gift lágbára o bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí máa fẹ́ nǹkan kan tiẹ̀ dín kan lọ́wọ́ hmm. nǹkan kan dín kankan lọ́wọ́ mo kọ̀ wípé tí máa fẹ́ ṣe soundtrack bí mo ṣe wà yìí hmm. mo ń ráyè àti máa wo fíìmù mọ́ mi ì lè ní time láti máa wo fíìmù mọ́ kí n fẹ́ ṣe soundtrack mẹ́rin lé ní mà máa ní kí ni táìtù fíìmù yìí torí kó má bàa gba táìmù mi ni o torí kí n tó wo odidi fíìmù márùn tán ń gbà mí àbí ah, hmm. èmi náà máa ní nǹkan tí mo fẹ́ ṣe so màá kọ́ ní kẹ́ni ẹ sọ sítórì yẹn fún mi ni kó jẹ́ sọ táìtù tó bá ti ń sọ tí fíìmù bá dé tó bá ti ń sọ táìtù fíìmù báyìí orin ti dé ẹsẹ̀kẹsẹ̀ ni màá ti sítórì ẹ̀ náà tó bá ti sọ sítórì ẹ̀ fún mi báyìí níbo ló parí sí. Mhm níbo lẹ ṣe sí níbo lẹ ṣe níbo lẹ ti bẹ̀rẹ̀ níbo lẹ ti pa ní àárín kí làwọn suspense tó wà ń bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti sọ́ báyìí ìmúfẹ́yìn yìí straight ni ṣé wọn gbé continuity sá lọ. èmi bẹ́ẹ̀ gbà sí gbogbo bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ lọ ni so kò ń dira wọn lọ́wọ́. kò dira wọn lọ́wọ́ kí lè wá ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí ní ọ̀dọ̀ tìyín bá a ṣe nídìí soundtrack o bá a ṣe nídìí orin o bá a ṣe fẹ́ ya fídíò gbogbo nǹkan tẹ̀ ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ah! nǹkan tó ń wù mí báyìí ó wù mí kémi àtọ̀rẹ́ mi jọ kọrin kan ó wù mí kémi àtọ̀rẹ́ mi qdot ó wù mí kí n drop orin nínú ọdún yìí pẹ̀lú ẹ̀ bọ̀ èyí tó wà láyà mi jù for now mm. torí orin tí mo ṣẹ̀ ṣe yẹn wọ́n ń wá mi yẹn mm. orin yẹn ń trend gan so mo jẹ̀ gbọ́dọ̀ ṣe na official video gidi so kán lè mọ ojú alọba fresh alọba fresh torí ohun mi tèmi náà tó bá yẹ pé gbogbo orin tí mo ti tó bá yẹ gbogbo fíìmù tí mo ti kọrin sí ni mo ti ṣó ni à. ẹ gan-an. èmi náà máa wà ní àwọn sẹ́ẹ̀tì àwọn bojú kó tó rìn ni o. ó yà bojú kó tó rí o. bọ ìrìn àjò ẹ̀dá láyé bí wọ́n ṣe máa. kálukú ọ̀nà ibi tí kálukú máa gbà rìn tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So ẹ̀yin kan behind the camera ni. àwọn kan behind the camera ni o àwọn kan in front of the camera, camera ni. so iṣẹ́ mm. táwa náà ń ṣe ní. a sì ń ṣètò ìjíròrò òwúrọ̀ nísìnyìí ó ti lé ní ọdún kan hmm. mo sì ní ẹ̀dítọ̀ mi pàtàkì Olúwarántí mi. Olúwarántí mi. bí o bá sì bá mi gé tó yìí àní rí wò ẹ lè wo Olúwarántí mi tẹ̀ sọ yẹn hmm. àwọn yẹn náà ti gbìyànjú fún wa nu ayé o. Mm ẹ jẹ́ ìjọba ẹ bá ń ké Olúwarántìmí èyí ah. lọ́jọ́ òbí ẹ̀. èyí lọ́jọ́ òbí Olúwarántìmí. Hmm. I wish you long life and prosperity Olúwarántìmí ìgbà ọdún ọdún kan ló ń ṣe òwe hmm. gúnugún ikú léwe o àdàgbà wa darúgbó èèyàn eh, eh, ah, èè eh, today is your special day o kò pẹ́ láyé o ìyá mi I wish you long life and prosperity olùwàrántí mi igba ọdún ọdún kan ni ó ṣèyàn o. alamu ni alamu ṣèyàn o alamu pretty lady ẹ alamu pretty lady. lára àwọn tó ti ràn án lọ́wọ́ dáadáa ni o. ẹ̀yin ti kọrin kan fún ẹdítọ̀ mi pàtàkì ọmọ dáa ó dẹjọ́ àpọ̀nbẹ́pọ̀ rẹ ìbàjẹ́ àrùn ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ ẹ̀yẹ <laughs> nǹkan ariwo olúwarọ̀ tv o mm. òkú ọjọ́ ibi ọmọ dáa ó dẹjọ́ ìbàdí àrùn àpò epo rẹ̀ ẹ sọ pé olúwa rántí mi ò pírítì o ò yá. ò pírítì gàtìgbà. kò dáa lọ́mọ jọ̀ọ́jọ̀ ò pírítì o ìgbà ọdún ọdún kan mọ́ ni ó yá. ò pírítì o wàtúnṣàmọ́dún lágbára ọlọ́run ọba. ò pírítì mo oh. ní mi ò ní fẹ́ lè yí ṣàṣemọ òbí tí o oh, oh. olúwa rántí ṣáàmọ tèbó tẹ ń ṣe é òbí tí o gbogbo ẹ̀ ló lérè bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló lérè.